أتدى أبو هريرة رضي الله عنه قال كبان يونسي وصوت أنا محمد صلى الله عليه وسلم مثل إبايك دولة المتين جاسم إنكاروني ẹnìkan wọn wá nínú nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mẹ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdíṣe ìbẹ́nu sọ́yìn Bukhari sọ́yìn Muslim eléyìí ni ẹ̀sùn wa ètò àdínú yóò sọ èyí tí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn ustaz Abdulfatah Ìsàrùmí tí wọ́n ń darí tí ń gbẹ́tò yìí ní gbogbo ọjọ́ ojúmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ní ìkànnì alábàríkà royal fm ninety five point one ìlú ìgbọ́rin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣéèkó àbífàtà ìsàrùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three. 51549 جزاكم الله خيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا <clears throat> من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له <clears throat> وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون ولون وباء الطريقة أتي فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo tí ó bá ń tọ̀ ìlànà nábì tó fi di ọjọ́ ìgbìn alkiyama kọ́lọ̀n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kọ́lọ̀n kó fi kárí gbogbo ẹnìkọ̀ọ̀kan wọn. ètò ad-dinu yusrun òun náà ni ó tó bẹ̀rẹ̀ gbogbo wa tí aláǹfààní láti máa gbọ́ ètò yìí akíra wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ nípa jíjà okùn ẹbí ìbá ẹbí jẹ́ òun náà ni mo ń bá lórí ètò yìí tí mo ń ṣàlàyé pé ó jẹ́ nǹkan èèwọ̀ tí islam ń ṣe ní ìwọ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ ńláńlá náà ni kó jẹ́ pé rẹ̀ ń ṣẹlẹ̀ ní àti ọwọ́ èèyàn kí wọ́n máa ba ẹbí jẹ́ kí wọ́n máa tú ẹbí ká kí wọ́n máa jákun ẹbí túgbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe pé mo wá ń ṣokùnfà rẹ̀ so ní ìwòye sí tẹni tó ń sọ̀rọ̀ so náà ni a wa sọ̀rọ̀ so kò túmọ̀ sí pé gbogbo nǹkan yẹn ni màá kà so ó lè ṣeéṣe káwọn nǹkan mìíràn tó padà máa hàn sẹ́lómi pé ah òkìní yìí náà òun náà ti máa ń bẹbí jẹ́ o tí wọ́n náà bá ti rí bẹ́ẹ̀ so tó láǹfààní àti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn sọ fáwọn èèyàn tó bá kan náà àbí ìwọ gẹ́gẹ́ náà mú nǹkan yẹn lò kó jìnnà sí tó bá ti mọ̀ pé nǹkan tí ọ máa ń ba ẹbí jẹ́ ni so lára àwọn ọ̀rọ̀ tí mo ti kà ní ìjẹ́jọ́ ìfimọ̀kà kẹ́yìn òun náà ni kéèyàn ó fìfẹ́ hàn sí ọmọ kan mọ̀ ń bẹ̀bí ni láàrin ọmọ tí yàn bí kéèyàn fífẹ́ hàn sí obìnrin kan láàrin àwọn ìyàwó tinye ní ọmọ ń ba ẹbí jẹ́ ṣùgbọ́n kan náà lára nǹkan tí màá wá mẹ́nu kàn ní òun náà ni al-adawatu bayna ad-dara'ir ọ̀tá ìbáraẹnisọ̀tá tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn orogún sókínà ń pè ní orogún òun náà ni ẹni tó ṣe pé wọ́n jọ jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ kan so tó ṣe pé ọkọ wọn oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin so àwọn ìyàwó yìí kan wá bára wọn ṣe ọ̀tá kan máa jà kan máa rẹ̀ tó ń kẹ́yẹn ìṣe okùnfà tó máa ń ba ẹbí jẹ́ ni sọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bá mà òun sì kíyèsí bí kìíní yìí o ipe ìjà àwọn yìí láàrin wa ti ìyàwó rẹ̀ àbí wa ti ìyálé rẹ̀ ní tí ó ṣe pé yóò máa ba ẹbí jẹ ni torí bí ọba ti ṣe ń jàjà yẹn náà ni àwọn ọmọ yín ó máa rí àwọn ọmọ máa rí nǹkan yẹn so kí ni yẹn tì ní àwọn ọmọ yẹn dẹ̀ni káṣẹ̀ ní kéwà àti ìyálé rẹ̀ kì í ṣe bí ẹ̀ kì í ṣe bí so wọ́n mú wá lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ọmọ rẹ̀ àti ọmọ tìyálé àbọ̀mọ ìyàwó ọmọ bàbá ni wọ́n tó ṣe pé wọn ò sí níbi kankan tí wọ́n lè tìra wọn sí islam ń recommend it ah wọ́n recognize pé bílá ni wọ́n tó kéèyàn jẹ́ náà ni wọ́n bá ní al-akh lil-ab al-akh lil-um tó tán bá lọ́mọ ìyá ó lè jẹ́ ọmọ ìyá látọ̀dọ̀ ìdí látọ̀dọ̀ bàbá so tó yẹ pé ìyá bàbá nìkan lọ́jọ́ dáwọn papọ̀ ìyá wọn yàtọ̀ sórí wọn náà akhu náà ní islam rí wọn so mọ̀lẹ́bí kan náà ni wọ́n kódà ó lè dé ó lágbára débi pé tí ìkan bá jẹ́ ọkùnrin tí kan jẹ́ obìnrin so bí ẹbí wọ́n ti bọ́n ṣe jẹ́bí tó ní pé wọ́n lè fẹ́ra wọn so bọ́n ṣe jẹ́bí tó ní pé tí ìkan bá wá jẹ́ ẹlẹ́hà tó ń bojú so kò gbọ́dọ̀ mọ́ bojú fún ẹni tó ń jẹ́ ọmọ ìyá rẹ̀ pé kí bàbá ló sì jọ̀dá wọn papọ̀ so bí láti mọ bí ìjẹ́bí yẹn bó ṣe wọra wọn tó so bó ṣe wọra wọn tó so kọ̀tẹ́lómìn ìyìn tí ó fa ọ̀tá láàrin wọn ìjà ìyá tí ìyá wọn àwọn méjèèjì tán ní láàrin ara wọn yóò wá dá ọ̀tá láàrin àwọn ọmọ yẹn náà àwọn ọmọ yẹn náà wá di ọ̀tá láàrin ara wọn ẹbí ó wá ti pín torí eléyẹ jẹ́ ká kíyèsí gbẹ̀ntìrú rẹ̀ ń ṣẹlẹ̀ sí à ó ṣe nǹkan báyìí fún ìyá mi à ó ṣe nǹkan báyìí kíní kan ọ̀nà ó ṣe aburú kan ó ṣe gbàgbé rẹ̀ tó wáyé pé kí ló dé tó fi gbàgbé rẹ̀ nítorí ipe kí ẹbí kọ́mọ́ bàjẹ́ látọwọ́ rẹ̀ torí tó bá ti gbàgbé rẹ̀ so tó pé ìjà àwọn ìyá òun náà lọ́wọ́ bẹ́ẹ̀dẹ́rẹ́ tí yín náà à wàhálà ni so bákan náà ìwọ ìyá àti ìyálé àti ìyàwó náà ẹ̀yin náà ronú ike ẹ̀ ń ba ẹbí jẹ́ pẹ̀lú ìjà tẹ̀ ń jà ẹ̀ ń ba ẹbí jẹ́ pẹ̀lú àìrẹ́pọ̀ yín tó gbúrú àwọn kan yìí ní ti agbọ́dọ̀ kíyèsí ni o sànẹ́bí sallallahu alaihi wasallam ó ní la yadkhulul jannata qati'ur rahimi ànábì ní kò ní rújú àánú ọlọ́run kò ẹni tó bá ń jákùn ẹbí ẹni tó bá ń ja okùn ẹbí tó náà ní pé jíká kí ìtílé yìí o tó ó pọ̀ ní àwùjọ tí yóò rí pé àyà ah, mi àti ìyá rẹ̀ orogún ni wọ́n tó torí pé ń ṣorogún yẹn ni àwọn ọmọ mi náà ní rẹ láíláí kó rẹ̀ lu mí àwọn sọ́jáde ní ìyá mi yóò sọ́jáde pé torí àwọn lágbájá ẹ gbọ́dọ̀ ṣe pọ̀ ẹ gbọ́dọ̀ bá wọn ṣe à torí má bá wọn ṣe tó ń ìtumọ̀ rẹ̀ ni pé kọ́mọ bẹ̀bí jẹ́ níjẹ́ báwọn kẹ́ jákùn ẹbí níjẹ́ báwọn ṣe táwọn ọmọ yẹn bẹ́ẹ̀ lè já okùn ẹbí yẹn láwọn ọmọ yẹn tí wọ́n bá wọn ṣe ìwọ tó sọ ó ṣẹ ọ mọ̀ gba ẹ̀ṣẹ̀ ọ gba ẹ̀ṣẹ̀ ẹni wọ àwọn ọmọ tí wọ́n lu ohun náà tí wọ́n lu ọ̀rọ̀ rẹ so wọn náà àwọn náà gbẹ̀ṣẹ̀ so wọn náà ni pé kí alákìyèsí bá àwọn nǹkan báyìí tó bá kan náà lára àwọn kan tó túmọ̀ tó ń fa wàhálà nínú ẹbí òun náà ni kó jẹ́ pé bàbá kú ó fi ogún lẹ̀ àbí ìyá kú ó fi ogún lẹ̀ kí wọ́n wàá pín ogún yẹn bọ̀rọ̀ àìpín ogún bọ̀rọ̀ máa ń léde síbi padà ṣọ̀tá àwọn ọmọ tòyẹn náà ìgbẹ́ nù kan tó yẹn lóríṣiríṣi tó pé ẹ̀rí pé nígbà tí bàbá wọn kú bàbá wọn fi nǹkan kalẹ̀ so ní ti ètò tí Islam tó kalẹ̀ òun náà ni pé tí ẹni tó ní ogún bá ti kú so àwọn tí ó jogún rẹ̀ ẹ má jẹ́ kó pẹ́ ẹ ti ṣètò ẹ gbá nǹkan yẹn ti kó nǹkan yẹn jọ ẹ ti pín fáwọn tó ní tó torí pé kí ni nítorí ọba nínú àyàní òun ṣe lọ́rọ̀ yẹn ọ̀ràn yẹn ni kí ẹ tètè ṣe ìní jí kó pé ra lóun náà yà Al-Qur'an á rí tọ́lọ́ ọba ti ń sọ pé òun ṣe kíní yìí lọ́rùn yẹn kẹ́yìn ti pín ni ẹ́ so òun náà nìyá hadara kérésìmọ́tà olè kúrúbà so òun yẹn ni pé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ ọlọ́run ti fi kún un lọ́wọ́ fi awladikum gbogbo àwọn nǹkan yìí ìtumọ̀ àtọ́lẹ̀ ní pọ́lọ́ ó sì ń sọ̀rọ̀ pé òun pa aláṣẹ òun pa aláṣẹ mọ́tò àsọ́lẹ̀ fún yín tẹ́ gbọ́dọ̀ ṣe ni tó kẹ́ wá pa nǹkan yẹn tì kẹ́ mọ́ ṣe bọ̀rọ̀ ọjọ́ nǹkan tí wọ́n máa ń dá ọ̀tálẹ̀ láàrin àwọn ọmọ torí pé kò sí ni ìkọ́ kangun sọ́dọ̀ ẹnìkan sòyọ́ kangun tó wọ́n máa wíyá yìí tó dàgbà jù ni náà ni nǹkan yẹn bọ́ sí lọ́wọ́ tí ò wá jẹ́ kí ó bọ́ tó yóò àdìpé kálukọ́ wa wà ní kámpù oríṣiríṣi wọ́n mọ̀ wá bẹ̀rẹ̀ ọ̀tá ẹbí ọ̀ abàjẹ́ tó kí ẹ̀mọ́ máa pín ogún lásìkò ọmọ ń da àbí máa ṣàbòsí fúnra ẹni lórí ọ̀rọ̀ ogún bàbá yín kú gbàtí bàbá yín kú àwọn properties kan bẹ lọ́wọ́ tiẹ̀ ọlọ́ lè kó lọ́kó òkú kalẹ̀ so àwọn ọmọ àwọn yín sì mà tó property bàbá àwọn ni so wọ ẹ̀gbọ́n ló sì gbọ́ ẹsẹ̀ lè yìí àbí wọ ìyàwó ló gbẹ́sẹ̀ lè yìí so àbí wọ ìyá ló gbẹ́sẹ̀ lè yìí ló gbé kalẹ̀ kọ́lọ̀ ọkọ mi yóò gbẹ́sẹ̀ lé ogún ogún ogún ìyàwó rẹ̀ àwọn ọmọdé mà tó bí àwọn bí àwọn ọmọ kan síbi kan ni tó ti bímọ kan síbi kan tẹ́lẹ̀ tó ti lógún kíló kíló gbẹ́sẹ̀ lé fún so àwọn gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ẹ ká pín so irú àwọn nǹkan báyẹn náà òun náà tó máa ń dá ìpín ẹbí yẹlẹyẹlẹ ìdá ọ̀tá láàrin ẹbí ó máa ń pín ọmọ ọmọ ń dá kalẹ̀ tó bá kan náà al-inshiralu bid-dunya wal-lahsu wara'a khutaniha òní kéèyàn ó ti bísí pẹ̀lú ayé jù áà ah, ah. kó jẹ́ pé ayé náà ní gbogbo ìgbà sáà tó kò ráyè fún ẹni tó wá ń jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ayé náà ní sàn lé kàkiri tó pé ayé àdá àdá àdá òṣèlú náà ni ó mọ̀ bá kàkiri tó kò kọjú mẹ́sìn ọlọ́run kò kọjú mọ̀lẹ́bí rẹ̀ sórí eléyìí ọmọ ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi ọ̀tá láàrin ara wọn kí ni wọ́n mọ̀ ṣẹlẹ̀ ni pé fala yasulu bihim kò ní dàpọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wala yatawaddadu ilayhim kò ní fìfẹ́ hàn wọ́n tó àwọn ẹbí wa rí pé ah, àwọn eléyìí wọn ò ráyè tiwa mọ́ tó ní pípé sílẹ̀ wò kí èyàn ó ráyè tó kéèyàn ó jípọ̀ ayé mú tó ẹ gbọ́dọ̀ gbàgbé àwọn tó jẹ́ ẹbí yàn ẹbí ìyá ẹbí bàbá àwọn àbúrò rẹ àwọn ọ̀nkù rẹ àwọn kọ́sìn rẹ tó gbó mọ́ pa wọ́n tì torí pé kíni ní tí wọ́n máa wò náà ni pé àwọn ti ráyé báyìí à eléyìí ò ní fẹ́ súnmọ́ wa mọ́ tó tó máa wá ń ti kó wá ń rí oníri pọ̀ fẹ́ súnmọ́ wa mọ́ wọ́n jẹ́ kán máa rí níri pé à wọ́n fẹ́ súnmọ́ wọn bóyá ògbé family house mọ́tò bá wá dé béèrè ẹnì kọ̀ọ̀kan tí lágbájá ń kọ̀ làkàṣègbè ń kọ̀ kíníkan ń kọ̀ kíníkan ń kọ̀ tó mọ́ ṣe bẹ́ẹ̀ tó yà wọ́n ti wá di ọmọ gra tó bá dé ọmọ wa wò sòfòfòfò tó táyà bá ń kí ọmọ òun ọmọ òun bíbí ìtalùwọ̀ gbogbo eléyìí tó máa ń jẹ́ ọmọ ìyá àbúrò rẹ ọmọ bàbá rẹ ọmọ ìyá rẹ kọ́sìn rẹ ọmọ àwọn wọn tá lùbọ̀ bẹ́ẹ̀ ń pò mọ́ wọn rí gbogbo eléyìí torí pé wọ́n ti bọ́ sínú ayé kan àbí wọn kọ́dà kó wa ní jìnnà bí alákòjú ìwọ Ìlọrin ọmọ Ìlọrin ní àwọn bí àwọn ìtọ́lọ́ wa gbé ọ lọ tó ti dọ̀gá ń bẹ̀ bóyá Àbújá ni àbí kò ní tó máa bíire wọn tó bá kọlù tó bá kọlù máa bíire wọn pé alágbájá ń kọ ẹ bá mi sẹ́ńdẹ̀ ń rẹ̀ àmúṣe fẹ́ bóun náà sọ̀rọ̀ akíní ah, kọ̀ turu léyìí náà ni máa ń jẹ́ pé ah, èèyàn fẹ́ kẹ́ bí ọ bàjẹ́ sọ àìmọye bí tó ti bàjẹ́ látara arú nǹkan báyìí látara pé ẹnìkan ó ti rí ipò láńlá ó ti wà ní àyè láńlá kò títí àwọn ìyókù rẹ̀ mọ́. tó náà ah, kí àwọn mọ̀lẹ́bí kan máa ṣe ìjọ nìṣìyánu la aqarib fil wala'im wal munasabat wọ́n fẹ́ ṣèjọ nísìnyí. tó ọlọ́run ti wá fún ọ ní owó òun ti lọ́lá ó ti da ọlọ́lá ọlá ayé tó ìpín gbà tó wá fẹ́ ṣe nǹkan kó wá gbàgbé àwọn mọ̀lẹ́bí rẹ̀ yányán kó gbàgbé wọn kó mọ́ dá sí wọn kó mọ́ fi nǹkan kan lọ wọn sọ̀rọ̀ eléyìí wọ́n jẹ́ nǹkan tí ó tún máa ń pinlẹ̀ ìjẹ́ ọ̀tá tó ti máa ń ba ẹbí jẹ́ tó ní àkókò gbogbo nǹkan kò tẹ́ fi lọ wá mọ́ gbogbo nǹkan rẹ̀ tó wá fẹ́ ṣe báyìí náà ní bá ti pè é tí wọ́n bá lọ lè ṣàkíyèsí tó pẹ̀lú àwọn tí kí wọ́n bá yàn ṣètò oúnjẹ wọ́n bá yàn ṣètò kíní kan ní nídìí fámìlì yẹn kan kíní wàhálà wọn tó bá tiẹ̀ nídìí wọn fóúnjẹ lọ lè jẹ́ kán mọ̀ pọ̀ kàwọn náà kún pẹ̀lú pé kíní kó lọ lè fún wọn ní special invitation kó o sì fi ààyè titi wọn náà kalẹ̀ so bó o ṣe ní bó ṣe ní special invitation táwọn fún tó fi wọlé wọn kó o sì mọ̀lẹ́bí rẹ náà lọ sínú mọ̀lẹ́bí wọn kó lọ sínú àwọn mọ̀lẹ́bí rẹ wípé wo kíní ti ń rè káàdì tẹ́ fi wọlé rè tẹ́yìn ló fi róúnjẹ jẹ tẹ́fì oúnjẹ gbà tí ò ní sí kóńkà lóko mọ̀ wá pòṣe tàbí tẹ́ni kó tó wà pé aláyé ọ̀nà ètò dé ilé rẹ̀ mọ́ èmi ló ṣe àbùkù fún báyìí níbi ìjọ tí ń ṣe sùúrù yẹn náà ọmọ ń dá nǹkan tí ọmọ ń ba ẹbí jẹ́ gbogbo ẹ̀ agbọ́dọ̀ kíyèsí tó bá kan náà lára àwọn nǹkan tí ó tún máa ń jẹ́ ìba ẹbí jẹ́ òun náà ni kéèyàn máa ronú nípa àwọn aburú tí àwọn mọ̀lẹ́bí yẹn ṣe fún yàn kí ọmọ wa ro gbogbo ìgbà pé póun ni yọ́sà mọ́ wá wá sẹ́ni rẹ̀ ní gbogbo ìgbà aburú tẹ́bí rẹ̀ ṣe fún ọ aburú tí bàbá rẹ̀ ṣe bóyá bàbá bá lè ṣẹ̀yàn bóyá bàbá lè ṣe ọmọ mọ́mọ́ gbọ́dọ̀ wá mọ́ wá wò ó gbogbo ìgbà pa ni ah bá mi ṣe báyìí fún mi ọmọ wa rántí rẹ̀ gbọ́ dáadáa tó ṣe fún ọ ńkọ́ ìgbà tó tiẹ̀ tí dá nǹkan kan mọ̀ pé yẹn máa ń ṣaburú fún yẹn máa ń ṣe dáadáa fún yẹn tí bàbá yẹn ti ṣe dáadáa fún ọ rẹ̀ kẹtẹ́ ńkọ́ bóyá ńgbà tó wá tó skul lọ tí kò wá rán ní skul ó tó lè kéwù lọ kọ̀ọ̀rọ̀ lè kéwù yẹ ìwọ lọ́wọ́ rán rẹ ó tóbi iṣẹ́ kọ̀ọ̀kan ara àbújọ ìfẹ́ ó ti fi sẹ́nà kó padà wá yà sí ọmọ gbogbo nǹkan tó bá lè fà á tó lè fà á tí o fi pé nǹkan yẹn ò lọ smoothly bó ṣe kọ́ lọ smoothly òun ní wọ ọmọ ọ gbọ́dọ̀ rí kó wá fi kórìíra bàbá yẹn kó wá ní pé ah ìyá àti bàbá yìí ah ìrànmọ́ ń sálàfíà fún ni ọ̀ sálàfíà o tó olúwa subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé يعني النبي صلى الله عليه وسلم تقول أحسن إلى من أساء إليك ولا تخن من خانك النبي ني وتو لي او يلي جه مسلمي gidi àfi kó jẹ́ pé máa ṣe dáadáa ten to ti ṣàbùrú fún ọ bẹ́ẹ̀ ni ó ṣe nti oda fún lóòtọ́ bẹ́ẹ̀ ni ó ṣe tó dùn fún lóòtọ́ Ànábì ní máa ṣe dáadáa sí wala takhun man khanaka en tó wá sì fi jàmbá fún ó má ṣe jàmbá fún bí jàmbá lè mi ní ó ṣe fún ka la la má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ so ní tí ànábì ní ká ṣe òun ni kéèyàn ṣe pàtàkì jùlọ fún ẹni tó ń jẹ́ mọ̀lẹ́bí yàn ọlọ́run bá ní wàá máa yọ ìmọ̀ bẹ́yìn náà wà bẹ́yìn náà wà bẹ́yìn náà wà bẹ́yìn náà àdáwà kà á nà owó lè yun hàmì ọmọ yìí lọ́kọ́ ha ilẹ̀ lọ́rí iná sọ́bẹ̀rù ọmọ yìí lọ́kọ́ ha ilẹ̀ ọ̀bọ̀ ṣàzín àzín olúwa bá ní ó lè ṣe é ṣe kó jẹ́ pé wọ́n àtàwọn kan bẹ́ẹ̀ wà ní èdè àìyedè láàrin ara yín pàtàkì jùlọ kó wá jẹ́ mọ̀lẹ́bí yàn káàna owó léyìn àmì kí ọmọ wa bẹ́ nìyẹn lò bí ọ̀rẹ́ bí ọ̀rẹ́ jẹun pé èèyàn jọ jẹ ẹni tí ò sí láì fi kankan lára yẹn tí ò sí láì tí ò sí wàhálà kankan láàrin ara yẹn kó wá bẹ́ẹ̀ ni ń lò bẹ́ẹ̀ olùwà ni ah ọmọ yìí la kọ́ ha ilẹ̀ lẹ́dí iná sọ́bàrù kò sẹ́ni tó lè ṣe nǹkan yìí o àwọn tó bá ní sòrò ni ọmọ yìí la kọ́ ha ilẹ̀ ọ̀dọ̀ ẹ̀rùn ọ̀rìn kò sẹ́ni tó lè rí eléyìí lò àfẹ́ni tó bá ní èròǹgbà láńlá tó fẹ́ jẹ tó ní ẹ̀san láńlá tó fẹ́ jẹ lọ́dọ̀ ọlọ́run òun náà ni yóò máa ṣerú àwọn nǹkan yìí ṣùgbọ́n kan náà nínú àwọn ọ̀rọ̀ tí ń ṣe sí tó máa ń ba ibi jẹ́ òun náà ni alhalaf wa ibrariha kí n yóò búra ibraru alhalaf kí n yóò ní a ah, mo ti búra pé ní àti láwájá ní dá sọ̀rọ̀ wa máa láéláé so bóyá ni ẹ̀ ṣe nǹkan tó dùn ọ́ ni so àbí wọn náà ló ti rí ẹni wọn pé a nítorí yẹ ọ̀dà fún ọ ọwọ́ búra kó wá jẹ pé ìbúra yẹn iná ló mọ̀ fi dínà àti tún ẹbí ṣe là anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yíwa pé tí yẹn bá búra mọ̀ halafa la shay'in tó tó wá tó lè wàrọ̀ àbẹ̀rùhà tó wá rí pé àbẹ̀wò mọ̀ yẹ kó nà ọ̀bẹ̀rùn láha ó wá rí padà rí pé ah kai kó ń wo àyà ntòun búra ah, ni tó anabi ní kúrẹ́ nìyẹn kókó ṣe kàfàrà fọlọ́ kẹfìrẹ́ àná halafihi

ntí ẹni wọ́n máa rántí wọn pé aaa mo ti wá búra tó anábì ní ẹn fáyé yóò kẹfẹ́ra à ń hẹlẹ̀ fi yìí àwọn kọ́sẹ̀ nìyí ìbúra tó ti bú òun àti kàfàrà fún kàfàrà yẹn náà ni pé lọ́lẹ̀ gba àwẹ̀ mẹ́ta àbí kọ́ bọ́ àwọn tálíkà mẹ́wàá àbí kọ́ raṣọ sí wọn lọ́rùn tó bá ti ṣe yẹn kọ́ máa ṣe ń tọ́ dáa nìṣó kọ́mọ kẹ́bi ọmọ dáa nìṣó tó búra àwọn nǹkan yìí ń tẹ́ ká lákìyèsí ní bákan lára nǹkan tó máa ń ba ẹbí bí ọmọ pé ọmọ àlè ní ẹ̀wò ọmọ àlè ní kìí ṣe pé nígbà tí ìyá rẹ̀ ti wà nínú oyún ló ti wíbẹ̀ o sapó bá dán lójú látìgbà tí ìyá rẹ̀ ti wà nínú oyún yẹn ló ti sọ pé á èmi kọ́ ni mo ní oyún yìí ìyìnbọn láṣepọ̀ ń bolo ti róyún so ẹ sì wọra yín lọ sọ́dọ̀ àwọn adájọ́ tí wọ́n wọra yín lọ lọ́dọ̀ adájọ́ àwọn adájọ́ wọn ló ṣe yẹn ju yín so àmọ́ o ò ṣe yẹn bí ọmọ wa ṣẹ̀ ọ́ àbọ̀mọ́ ṣe kinní kan àbọ̀mọ́ ń hùwà kan sí ọ ọmọ yẹn wá dàgbà wọn ni mọ́kọ́lọ́mà mọ́kọ́lọ́mà ẹ mọ iye wọn tó fi pé ń dọ́ fi báyé rẹ̀ jẹ́nu tó fi pé ń tí òbí mi fi báyé ọmọ jẹ́nu tí mọ́kọ́lọ́mà yóò wá múra kan yóò wá ń kọ́ kọ́lọ̀ ìlú náà lọ́lẹ́ kọ fáìlì yóò lọ́lẹ́ kọ wíìlì kalẹ̀ tí láwájá kù sínú ọmọ mímọ́ máa ní torí kí ni ń orí fọ́ kiri tọ́kànnù ó gbìyànjú ni pípò ní yìí ṣe nítorí olójú pẹ́ jẹ́ rẹ̀ náà ni nítorí olójú kí wọ́n ló bí tó ń gbà tó wá di tó tó wá ṣerú yìí òun àwọn tí wọ́n ń jẹ́ àwọn àbúrò rẹ̀ àbáwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n máa sọ pé ah, bàbá gan bàbá gan kọ́ lọ́mọ sò ni ọ̀wá ní tán nínú ẹbí mọ́ láéláéláéláéláé sórí kọ́ wọ́n lọ́fẹ́ sọ so bó tó báyìí ti dẹ́rù ẹ̀wò tètè dá kíní yẹn padà tètè dá padà kó tètè wọ́nà tó lè ṣàtúnṣe rẹ̀ kó tó bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n àwọn nǹkan yìí nǹkan tó máa ń ba ẹbí jẹ́ tó ṣe pé anabi sallallahu alaihi wasallam tó sì kì wá nílọ̀ pé ká jìnà sí torí nǹkan tó lé ni tó kí èèyàn anabi sallallahu alaihi wasallam ní pé tó bá lé ẹbí kan jìnà tó ní kì ṣe ara ẹbí òun tó jẹ́ pé ẹbí rẹ ni anabi rẹ ni ọmọ nígbòrún àlìjánnà o tó bákan náà ara burú sí bẹ́ẹ̀ òun náà là ń sọ yìí pé yóò máa jẹ́ kí ẹbí kó máa bàjẹ́ ni tó bákan náà èyí tí mo fẹ́ fi kẹ́yìn àti màá fi sọ̀rọ̀ ní òní síwájú kí n tó jíkàwé èèyàn máa pè bíbí láti alábóyá bá di ní ọjọ́ mẹ́jọ ni màá máa bá ọ̀rọ̀ yẹn lọ òun náà ni àwọn nǹkan tó ṣe pé máa ń ṣẹlẹ̀ tó ṣe pé mukhalafatu wijhati nazar sí umuru din kó jẹ́ pé ojú tí wọ́n fi wo ọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ sí ojú tí mọ̀lẹ́bí rẹ̀ fi wò ó ojú tí wọ́n fi ń wo ọ̀rọ̀ ẹ̀sìn kan ọmọ rẹ̀ ojú tó ń fi wò ó ó yàtọ̀ nítorí gbọ́yé ó yàtọ̀ sí tiẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn hmm. èyí náà hmm, nǹkan tó ní agbára tó le ni so mo fẹ́ farabalẹ̀ mo fẹ́ kọwọ́ bọ ìyẹn dáadáa ni náà ní ní fi fọwọ́ jinlẹ̀ níbẹ̀ lọ títí ní èní so àmọ́ ṣókí tí mo fẹ́ sọ ni pé ìyẹn náà ó ń bẹnu tí àwọn èèyàn fi ń ba ẹbí jẹ́ látara pé ojú tí mi fi rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni ìwọ ní ojú tí wọn náà fi rí ẹ̀yin méjèèjì sì ní ìran ni yín mọ̀lẹ́bí ni yín kìí ṣe pẹ́nìkan jáde pé ìṣe islam mọ́ pé ìṣe islam mọ́ bàbá ò jáde pé ìṣe islam mọ́ pé mo dẹ́lẹ́sìn mi ọmọ náà jáde pé ìṣe islam mọ́ pé mo dẹ́lẹ́sìn mi ẹ̀sìn kan náà lẹ́jọ́ ń ṣe sọ àmọ́ ìfojúwò yín ọwọ́ yàtọ̀tọ̀ síra wọn sòrú yẹn náà ọmọ ń jẹ́ nǹkan táwọn èèyàn bá lákìyèsí fún ọmọ bí mánéjì ẹ̀ ọmọ ń da ẹbí kalẹ̀ bí ọmọ ń da ẹbí rú 081 is 085 is 01371. 081 is 0 uh, 0185 is 01371. نعم. وعليكم السلام ورحمة الله. الحمد لله. Naam, kí o fi nǹkan mí búra yàtọ̀ sí ọlọ́run ọba ẹbọ ni ó lè ra jẹ́ ẹbọ kékeré àmọ́ ìpínlẹ̀ rẹ̀ nípa ẹbọ kékeré ni ibi lápòjúwe kí ni ilẹ̀ tí wọ́n sùn kí wọ́n bá bọ́ wà tàkalẹ̀ kí ni ilẹ̀ tí wọ́n sùn fi búra yìí ẹbọ kékeré ni àwọn tí wọ́n bẹ ilé nígbàgbọ́ pé ilẹ̀ ọba yìí òun jẹ́ pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ tí ọba yìí yàn jẹ́ à ó di ẹbọ láńlá o so wallahu a'lam naam wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ̀kú ìtùnú fún. alhamdulillah. ah ẹ̀ka hello hello. ntọ́ mi gbọ́ yín mo ti wá gbọ́ yín báyìí ṣá. abdulrahman lórí mi lórúkọ mi. náà mi káwọ̀. ẹ̀dàkùn agbọ́ tí ẹ sọ yé ìbéèrè tàtà rẹ bẹ̀rẹ̀ ní pé àwọn ẹni ká máa wá kí á máa sún ẹgbẹ́ ra wa. Hmm. àmọ́ àwọn àgbà ń bẹ nínú fámìlì mi ìtọ́jú pé ẹnìkan ọlọ́run ló fa àrísìkì sọ́dọ̀ rẹ̀ hmm. àwọn fámílì ọmọ wa sá fún hmm. látara ń gbé bẹ́yà àrísìkì àwọn ní nílò ọ̀rọ̀ hmm. ẹ̀dàkùn kí ni ọ̀mẹ̀rẹ̀ tẹ́fẹ́ gbà wọ̀nyẹ lórí ìyún. ẹ mo ti sọ yẹn síwájú ipe ẹni tọ́lọ̀ ń kó ṣe àrísìkì fẹ́ẹ́ nìkan kí wọ́n wá wò pé náà là ń sọ pé àwọn tẹ bá ní pé àwọn tó ń sọ pé lágbájá ńlá sì àwọn ẹ̀rì kí wọ́n lọ lè wo ṣẹ́ńdì kan ni ìṣòro àwọn tí ń wo ṣẹ́nu ìṣòro àwọn oníjàlàbí àwọn tó ń wípẹ̀ so kán má débẹ̀ má ẹ má lọbẹ̀ má àwọn tó ń ríran ti yín ẹ má débẹ̀ má tẹ́ bá ti débẹ̀ má irú nǹkan báyọ̀ ní ìṣẹ̀lẹ̀ má so wallahu a'lam bákan náà tó bá ti ní irú ẹ lẹ́mìí kó kó lẹ́mìí ẹ lè kó lórí àrísìkí rẹ̀ wallahi ẹnìkan kó lè lo torí nǹkan lọ́dọ̀ nǹkan ló fún ọ lẹ́mìí ọba tó fún ọ lẹ́mìí ló fún ọ lárísìkí ẹnìkan ò lè lo ẹ̀mí rẹ̀ bí òṣèlú lo ẹ̀mí rẹ̀ náà lè lo náà àgbọ̀yìn o. Aleykum salaam. Ah, ah, mo bá ní àríkàlẹ̀ láti wàrà. Náà mẹ́ka wọ̀. Mo ní tí ṣẹ́tẹ̀bẹ̀rẹ̀ pé nínú fámílì. Tí hmm. ẹnì kan àwọn méjèèjì wọn àjáde kó ní Islam pé ìfìsáhùn máa o ìsìláàmù náà ni a ní àkọ́kọ́ sí hmm. ìsìláàmù àgbọ́yé wọn yàtọ̀ síra hmm. pẹ̀lú ẹ̀tọ́ lè súnà àti ẹ̀tọ́ lè súnfì hmm, ẹ̀tọ́ lè súnfì òun tó bá ní bíyà wedding fẹ́tì ní àbí ìkómà ẹ̀tọ́ súnà ẹ̀lẹ́ náà àbó lè lọ. iṣẹ́ rẹ̀ mi nínú láì tààlà ń jọ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ọba so ẹ gbọ́ ẹ̀kúnrẹ́ lórí rẹ̀ ẹ má jẹ́ kí n sáré kọjá àsìkò náà. Naam. Wàlékùn Mùsùlùmí. Àbátàrí láti kàkàtì. Nàbẹ̀ káwọ̀. Ọkẹ̀ ọkọ̀ tí ni o. Àtàwà Wàlékùn Mùsùlùmí. Ìbọ̀lẹ́wà ti sọ ní látògidì. Nàbẹ̀ káwọ̀. Ẹ dákun ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní àwùjọ nídìí pẹ̀lú ẹnìkan tó sọ̀rọ̀ nílé iṣẹ́ ní ibi pílátọ̀mù kan yí pé ayé fẹ́ parẹ́ àwọn èèyàn kí wọ́n gbàwẹ̀ níjọ́ ah. mọ́ndé nípa ẹni tí ọba gbà burúkú. Eh, ó lè ní ayé ní parẹ́ so èyí sì dáyàn láwẹ̀ èyí dáyàn láwẹ̀ pé ẹgbàwẹ̀ yìí àtújẹ ni àwọn ìta tó ní ká gbà ó ti tó wa ti tó wa nàbì àgbà Ramadan nàbì àgbà every Monday àgbà every Thursday tó bá ti wà tó wá lágbára lérí àwẹ̀ mọ́ gbàjọ́ kan mọ́ sinmi jọ́ kan mọ́ gbàjọ́ kan mọ́ sinmi jọ́ kan tó àwọn ìbò láti gbà wọn léyìn dé ẹnìkan aláyé ọ̀pá rẹ gbogbo àpẹẹrẹ táyé mọ́ fi ń parẹ́ kì í ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ ìtújẹ ni. maaleykum salaam ṣe lọ́wọ́ ìkẹ́sùn. náà ẹ káwọ̀. ọmọdé ẹ bá ń ẹ̀yìn tí àwọn àfáà sọ lórí rẹ̀ ni pé ẹni tó mọ̀ náà jẹun lọ́sàn rọ̀mùdán tẹ́nìyẹn bá gbogbo ọjọ́ ayé ìgbà rẹ̀ kò lè di ọjọ́ kan kò lè substitute ọjọ́ kan yẹn padà tó ọjọ́ kan tó sílẹ̀ wọn tó pétọ̀ irú ẹni yẹn yóò dẹ ọkàn yẹn padà yóò wá máa ṣe tútú bá gan tútú bá ìjọ wọ̀n ṣe náà ni pé kó wá kún fáwọn náfìlà àwẹ̀ kó máa gbà á ṣẹlẹ̀ tó ń tẹ̀ ní penalty wọn àwọn àfáà máa sọ pé ọ̀rọ̀ rẹ̀ mọ̀ tó fúyẹ́ díẹ̀ bọ̀tà wọ́n tó ẹni tó ṣe zina lọ́sàn-án Ramadan tó wá ní kó gba sixty ah penalty ti ẹ̀ clear bọ̀tẹ́ lè tán ní pé tó bá gbogbo ojú ayé gbà ẹ̀ kò tiẹ̀ lè dì í tó àmọ́ èèyàn wá mí pé sixty ní pé kàfàrà ni ọ̀sán kò ní sàn kàfàrà tó wallahu a'lam. naam. wa alaikum salaam. àbùkọ́jú lọ sọ́ọ́ látàlájà. naam ẹ káwọ̀. ẹ̀rọ tó ń ka àdíṣe ká nẹ́sùlẹ̀ ló bá yọ tó bá ṣe ìtẹ́wò lọ́pọ̀lọ́ ọlọ́run kan ṣàánú gbogbo àwọn tí wọ́n láwọn ń pèpè sí aburú ọlọ́run kan ṣàṣàánú wa kó kó wọ́n ṣàbù wọ́n ní kókó kó fi ọ̀nà mọ̀ wọ́n kó fọ̀nà mọ̀ wọ́n ẹ̀rí òdúdú clear táwọn èèyàn wọn ò rí àdéṣ tó ta burú tí kíní ẹ̀ ti ń dalẹ̀ fún wọn ọ̀hàn sáwọn náà àmọ́ ká wá já òkú ń bẹ̀ ìṣòro láńlá wọn nù tó kọ́lọ́kọ́ mọ́ṣẹ́ sáré fún àmọ́ àwọn tá ń lọ bẹ̀ náà làwọ́ sá máa fà lẹ́sẹ̀ tẹ mọ́ dọ́dọ̀ wọn mọ́ kọ́dà lómìn tí ò bá dín tí ó pè wá ó lè ní ayáǹkìlà ní wá <laughs> ní ayáǹkìlà ní torí pé àdékọ́mọ́ dọ́dọ̀ ẹni tó parí ni so ẹni tó parí iná ló gbé wá pé ayáǹkìlà ní ọ́ lọ àmọ́ tó di pé ẹmọ́jìkan lu jìbìtì mọ́ táwọn alùsùn náà ń pariwo rẹ̀ náà náà di aláborí sí ọ̀dọ̀ wọn nìkan kọ́mọ́ ṣe àánú rẹ̀ fún wa. nam so ẹ̀bí ìjìnlá ìsàáyà fún àwọn tí a bá fẹ́ pè sí orí ètò lẹ́yìn àti ẹ̀yìn ètò nọ́mbà mi ni zero eight one zero thirty three fifty one fifty four nine zero one ló ń dágbére pé. السلام عليكم ورحمة الله وبركاته سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك